sórí ọ̀sán tó yẹ ìfà tí a fún ẹ̀lẹ́ kíkọ́ fún Islam Al-Madina Center apá abẹ́rẹ́ Ògbómọ̀ṣọ́ ni wọ́n ṣàgbá tẹ̀wé àgbẹ̀ aláṣọ́nà wọ̀tálàkùwà àti ṣàlékún ìtẹ̀síwájú rere àti àbúgbà dára sí fún wa ọlọ́run ìgbèrè lóko mi wọ́n bẹ nínú yàrá ìgbóhùnsáfẹ́ pẹ̀lú fàdílà tó ṣe àjọpọ̀ ṣọ̀rọ̀fùdín gbadébọ̀ rọ́jí tí wọ́n jẹ́ aláṣà àti gbàsílẹ̀ ní medina center pápá abẹ́rẹ́ nílùú ògbóhùnsáfẹ́ ayákùnlá sheikh ẹ̀ka àbọ̀ sórí ètò sáà àbí aláàkójẹ́kárí wípé látàrí jẹ́dà lẹ́tùkùn ẹ̀sìn islam àti sínú nàbí muhammad sallallahu alayhi wa sallam kí aláàkún bá lékún yí ní gbogbo àti dáadáa ìlú ńlá ìdáàlá kó bá fi àríjẹ́nà tó fòdáus kó bá fi ṣe ẹ̀sìn ìgbìyànjú àwọn ìlú ìlú ìlà ìbéèrè aláàkọ́ tí màá kọ́ mọ́ wa ah,